It's all Thank you. childhood, I don't know Lerato as a friend. As much as I've been called to come here to speak as a friend, I am not. I am Lerato's sister. Having known you has made me a better person. You know, you always see the good in everyone, and you're always fun to be around. Try not to say what we've been through together, but it's always been joy, and you always find a light-hearted moment in everything, no matter what life brings. You know. Yeah, I'm very, very grateful. One thing I know about you is you are very genuine, you are very sincere, and you are honest and you are kind. There's nothing more I can say, but Lerato, you do symbolize your name. Love is you. So in that saying, please keep well. Where are you going? if she changes, it's all on you. God bless you. This is the right step forward. God bless you. And they're beautiful. And they're beautiful. okay, in short, Labato, um, congratulations. Um, this is God's blessings, and He wants this for you, and He will keep you together forever. We will pray for you guys. You must keep your man happy at all times. You know what that means, right? <laughs> I've been married for 10 years myself. I was celebrating that Saturday for 10 years. And I know that you are right there, my friend. And I wish you all the best. I don't have many words, but the new Take care of her. She's very precious to us. I met her at school, first year, first university. She's done a lot now. She's a, she's into medicine and she's a clever woman. She's a very good friend of mine and I wish you all the best. God bless you and your child. And beautiful. They have. Even in the costume they're wearing, Aren't they beautiful? Yeah. Thank you very much. So I'll hand over the MIC to the Imam Salam Salamo to bless this union for us because that's the most important thing. We need God blessing this union. You, you, you, you're going to announce to us the spiritual father who's going to pray to them. Yeah, who's going to pray to them. Thank you very much. الصلاة والسلام على Muhammad wa alihi wa wa sallam. Uh, my MC, I cannot say he made a mistake. He's right. But at the same time, I am a child of elder. I know the difference between the right side and the left side. Uh, first and foremost, I have to introduce uh, our leader in Islam from uh, Nigerian Muslim Association of South Africa, in person of our Amir. Could you please stand up and let the people around see you? This is our Amir in the Nigerian Muslim Association. Muftaw, àwọn alájí wa Muftaw, want to assure you, ní Nigerian Muslim Association. And at the same time, our Alpha is our leader in Islam here. Uh, àwọn ẹni ọlọ́run náà lò ní Alamatu Listijaba Nìka Ìtiwa náà. Àwọn náà ni wọ́n so wá pọ̀. Ọlọ́ba yóò ṣàlékún dáadáa fún yín àwọn náà ni àfa wa Seyidi Sayati could you please stand up for everybody here for recognition takbir uh, though we've started the program with my alpha from Nesprit uh, alpha uh, Latif ọlọ́ọ̀bá kò ṣàlékún but now this program is going to be conducted by, uh, by our leader uh, our spiritual leader from the Jama of uh, Muslim Nigerian Muslim Association of South Africa so àwọn náà máa bá wa darí ètò yìí àwọn náà máa bá wa ṣètò nìgáì àwọn náà máa bá wa blẹ́sì nìgáì. وعلى آله حق قدر ومقدار العظيم Uh, sincere greetings to everybody in the city. Uh, by the grace of God, we shall be solemnizing this marriage. in terms of Islamic doctrine by God's grace. I am, uh, his name is uh, Idris Olaliko. Inshallah, he will be leading us through while I will be translating to English for the benefit of people who could not understand the language you are speaking as well as the Islamic language as well. So please, let us be attentive. It will be very short but definitely it will, it will be genuine. مولانا فنعم المولى ونعم النزير آمين آمين adúpẹ́ fún Ọlọ́run. alhamdulilayi. ọ̀hún jíjẹ́ sọ ọ̀la. ọba jù sáà kò mi. Ah, ẹ bá mi. <laughs> adúpẹ́ fún Ọlọ́run. we give thanks to God. Ah, ah, báwo la ṣe dúpẹ́ ní èdè. Which language are they speaking this side, please? Eh? So are we thanking God in that language? Yalboga. Ẹ dúpẹ́ fún wọn náà. head of mission bẹ ní kọ̀rọ̀ Ahmed. Àwọn náà bọ̀ síta, àwọn bàbí bá ti àpárí pátápátá ní lórí wọn ògbó ọlọ́run láyé àsìkò gbogbo ntánù paramọ́tò ní kọjá àsìkò mẹ́wàá ṣáàlá. So this program will run through about twenty minutes by God's grace. ẹ tún máa bí mẹ́wàá gbọ́. Um, ká má ṣe ní gbẹrẹ fún afáàní ṣe nǹkan ó kí ẹ̀yẹ ni ọlọ́run kalẹ̀ ó kí àwọn afa wa salam salam ṣáàpì lẹ́tìmí láti next street ó kí àwọn bàbá wa mọ̀ fowó mọ̀ fowó ra dé ọlọ́run bá ń sàlékún dáadáa ọlọ́run bá ń fi kíkẹ́ àwọn àgbàlagbà ọlọ́run bá ń fi kíyìn o salamu alaykum wa rahmatulahi wa barakatu. alálàyé fa àsìkò gùn ṣé wà náà. lọ́wọ́ síta ẹ́. kún fàyà kún ọkọ ìyàwó the groom of today. Ati, àtìyàwó Sayyida Khadija Tijani. And the bride Sayyida Khadija Lerato Tijani. Tijani. Ṣé wọ́n ti yọ̀ǹda bẹ́ẹ̀ kó ti máa láì tí ì ṣe wútúbà. he asked whether she's been allowed to use her surname. ọ oh, eh? ọgbọ́n ní o tiẹ̀ ti ẹ ọlọ́run sani kú dáadáa. àmín. kò ní sí bí ìjòkó ṣe wà báyìí tẹ́lẹ̀ kan ò ní rí kan méjì mú lọlé. there is no way there could be a gathering like this whereby one will not take one or two wisdom táwọn náà fi tiwọn lé bóyá kò mú wa àtẹ́tò ti fi ẹ̀ náà sí bíbá kí ni problem mushkilatu nisa fi zawaji wa mushkilatu rijali fi zawaji kí ni problem tóbìnrin ní nínú ìyàwó àti kí ni problem tọkùnrin náà ní tó ń wá látọ̀dọ̀ ọkùnrin nínú ìgbésí ìyàwó ẹ̀ sáré kan fún wa. A lecture for the married and unmarried. What will be the responsibility of the wife in the marriage and the responsibility of the husband in the marriage? Ẹ ṣe já lórí irresponsible irresponsibility etí wo ṣe tí problem fi dé. Okay, you want it in a way that nah. what will be the irresponsibility or the challenges which the husband would face during the marriage or the wife will face during the marriage. mo wá fẹ́ kí àwọn tọkọtìyàwó yìí kí wọ́n fún mi létí wọn láàrin ìṣẹ́jú náà. so he the couple don listen the marriage so i go get some. àbọ̀ níta sọ́wọ́ fún ẹni tí ń ṣèyàwó ká má yàbẹ̀wò ká má fò bẹ̀wò náà lù. aya kuraani kan kuraani suratu yunus aya fifty six. قل يا أيها الناس أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس kọ́díjà àti kọ́mọ́ ìzọ́tàn mìíràn fi kọ́ wáṣífà ọ̀hún ìsòdórì ni màá fi ìsòdórì wá wúdà wàrà máa tán lẹ́ẹ̀lẹ́mọ́ nínira. alukọ́ránì ni yáyọ̀ náà sùn ó pé gbogbo èèyàn nǹkan ó lè jẹ́ kírísítẹ́nì ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ lẹ́bọ ó lè jẹ́ wọ́n yóò kọ́ lè jẹ́ ọlọ́run pè ọ́ ó ní kọ́ni já ìzọ́tún mi rọ́ bí kò. gbogbo ògbésíyàwó nínú ìdàpọ̀ mímọ́ tá a rí gbádùn ara wa ni pé àdòfin ọlọ́run mọ́ òfin ayé là lò. Uh, my colleague, he made reference to a verse in the Holy Quran where God commanded the mankind, whether you are Christian, Muslim, or whichever religion you belong to or race, that we have challenges in the marriage because we are not abiding by the rule of Allah, by the rule of God nǹkan mẹ́ta náà ni lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n bá sọ yí pé mọ́rin zọ̀tún ọwọ́ ní ṣìfà ó lè má bí sùúrù yóò máa jẹ́ Islam wàhùdá yóò máa jẹ́ iman wàràmẹ̀tún yóò máa jẹ́ kíni ihsan lọ́dọ̀ àwọn anúlé tó náà di láàárọ̀ chicken lick lọ́sàn-án tó níyàwó ọ̀sán ni máa dáa ẹ̀rí báwo ní sìn kó sì máa bí bó pizza lálẹ́ tó o bẹ́ẹ̀ ṣe yíwù lọ́jọ́ alẹ́ fojú àánú wò if you don't want to be going to material for breakfast and uh, KFC lunch then Roman pizza at night please look at them with mercy. tó bá rí bẹ́ẹ̀ Allahumma salli ala sayyidina Muhammad salatan ridọ wàdà àná sàhábìkì ridọ àbídọ Allahumma salli ala na Muhammad. الصادق للحق نور ورحمة للعالمين زهوره أنا من منع من بقي من سيد منه ولا شقي صلاة تستغفر القرآن وتهيت الأدي صلاة لا غاية لها ولا بكى ولا كدوها صلاة دائمة بدوامك ولا آله وصلي وسلم تسليما مثل ذلك اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا خاتم لمن سبق ناصر لا أقب لا أقب ولا هادي لا صراطك المستقيم وعلى آله أقبله والكتاب العظيم صلاة تفتح لنا بها أبواب من والتيسير صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقديرنا بها جميع الآجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع خيرات الآيات وبعد الممات اللهم أنت الكل وبك الكل ومنك الكل وفيك الكل وإليك الكل ولا حول ولا قوة إلا بك إلا بك على كل الكلية يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا من لا تأخذه سنة ولا يا حي يا قيوم يا من لا تغصب سنة ولا نوم إنه ليس في السماوات الأولى دورات ولا في الأرض جمرات ولا في البحار قطرات لا في الجبال مدرات ولا في الأشجار ورقات ولا في الأجسام حركات ولا في العيون محصوت ولا في النفوس خطرات إلا وهي لك عارفات شاهدات وعليك دلالات وفي ملكك مسخرات أن تسخر لنا وتقضي لنا أواهدنا يا رب العالمين ولا حول ولا قوة إلا بالله Fatiha kiri ẹjẹ ake Fatiha alibarika kọlọ fún alibarika sí kakọ Fatiha alubarika alihamudulilayi lọbi le ala. حكيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراطا مستقيما صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا الضالين آمين هم يقولون ẹ̀fọ́yàwó yẹn ló ká kútùbà aláàbùké náà yẹn tó wọ́n ló ká lẹ́nu ẹ̀fọ́ yẹn jẹ́ sílẹ̀ ẹ bá gbọ́dọ̀ tó jẹ̀mọ́. ẹ bá ń fún mi nǹkan ọkọ بسم الله الرحمن الرحيم اللهم نور السماوات والارض وصلى الله عليه مشكات فيها بسواك الثواب الزجاجه الزجاجه كانها كوكب الدهري من كل شيء باعثه زيتونه لا شكيه ولا قضيه كان زيتون اليوم ولو لم تنفزوا نار نور على النور يهدي الله لنوره من يشاء ويدرك الله الانسان بالناس والله بكل شيء الله اكبر الله اكبر yóò ti wọlé báwọn tájà ló Bismillahirrahmanirrahim. Give me slow, slow, slow, slow. After Hannah, give me you love, you have to do what I saw. We got a lot of to get out of our new one thing in love. When you to Salat, when you have a thought of being a when I'm so? Yet, this now will allow us an aminu. it? now, yes, Allah. sí online nítorí ọlọ́run náà máa pè wá ní bẹ́ẹ̀nu mọ́tò wọn á kú wọn á dá lóògùn kankan bẹ̀. kí ni tips the the the list of tips to dey help relationship so alcohol is very very important kissing is very very popular. Thank you.